ní alẹ́ tó ní pẹ̀lú gbọ́dọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. alùpùpù fún ọlọ́ọ̀bà àdìsọ́lá àtọ̀rọ̀ dúkìá sí kan nípa àfihàn sallallahu alaihi wasallam àdìkún kẹrọ̀ọ̀bà àdìsọ́lá àdìkún ọláàrẹ̀ ọmọ bá nàbí àti yorùbá àwọn sábà nàbí àti gbogbo àwọn tó wá tẹ̀lé lára nàbí ọlọ́run bá àlejò ọlá àkọlé ọ̀rọ̀ kan tí a pè ní àdínú yusuf òun náà ni èsì abẹ́bíṣẹ́ra wa láǹfààní tó jẹ́ pé ó súnmọ́ kí alápàdé rẹ̀ lónìí ká tó máa bá a lọ ní àwọn ọjọ́ mi. àdínú yusuf kí ni túmọ̀ gbólóhùn yìí òun náà ni pé ẹ̀sìn tààrí yusuf ìrọ̀rùn ni àdínú yusrun ẹ̀sìn islam ẹ̀sìn tó jẹ́ pé ìrọ̀rùn ní bẹ́ẹ̀ ni kò sí nira bẹ́ẹ̀. tábàlọ́wọ́ ọ̀rọ̀ yìí a rí i pé ọ̀rọ̀ náà jáde láti nù alukur'an gẹ́gẹ́ bí ó ti jáde nínú àwọn ọ̀kan òjọ̀kan nínú àwọn àdìsá nàbí sallallahu alaihi wasallam tí ń jẹ́ kó yé wa pé ẹ̀sìn islam tẹ̀rí ìrọ̀rùn ní gbogbo ẹ̀ pátápátá kò sí nira bẹ́ẹ̀ ibi tí èèyàn bá ti rò kó òun rí ìnira níbi ẹ̀sìn á jẹ́ pé òun ló fa ìnira fúnra rẹ̀ àbí kó ti jẹ́ pé kò fẹ́ sì yé àbí kó ti jẹ́ pé kò tiẹ̀ wá nìkan ṣe gan fún ẹ̀ gan ló fi rò wípé pé òun rí ìnira bẹ́ẹ̀ bóyá kí òun máa rò kó òun rí ìnira níbi wákàtí márùn-ún nìyí pé ya wákàtí márùn-ún yẹn ìnira ti pọ̀jù mẹ́ra tó ìwé lẹ́yìn ti ẹ̀ mọ̀ pé òun gangan ti rẹ̀ nípìnlẹ̀ fúnra ẹ̀ tó gbogbo àwọn tábàtì pé ìnira wà bẹ́ẹ̀ á lè bóyá ìyẹn náà ló kú díẹ̀ káàtó fún ọlọ́run bá àlejòlá ó sọ fún wa nínú alukur'an tí a bá lọ lè wo inú suratul Baqara ọlọ́run bá àlejòlá sọ fún wa ipe yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra nínú suratul Baqara ibi tí ọlọ́run bá àlejòlá ti ń sọ̀rọ̀ nípa nípa àwẹ̀ Ramadan àtàwọn ìdájọ́ tó wà ń bẹ́ẹ̀. àtàwọn nǹkan tí ọlọ́ọ̀bà àlejòọ́lá tó ṣe ní fúfú yẹ fún wa nínú Ramadan tó ọlọ́ọ̀bà to ọwọ́ ajé kò yí wa pé yòrídù bí kùn lè rí oṣù ọlọ́ọ̀bà àlejòọ́lá ní ìrọ̀rùn ló ń fẹ́ fún yín yòrídù bí òun fẹ́ ó fẹ́ràn fún yín sábàlẹ̀ sọ́ọ̀tù àyà one hundred and eighty five tó ó ní yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ó ní ọlọ́ọ̀bá àlìkọ́lá ó fẹ́ ìrọ̀rùn fún yín òun fẹ́ nǹkan tí ó kó nira báyìí. lábẹ́ àyà yìí àwa lọ wo inú hadith anabi sallallahu alayhi wa sallam nínú sahih bukhari hadith abu hurairah radiyallahu anhu inú hadith náà abu hurairah ó gbẹgbẹ nabi sallallahu alayhi wa sọ pé inna ad-dina inna ad-dina yusr pé ànábì ní dájúdájú ẹ̀sìn tẹ̀rí wọn wọn náà lérò Islam ẹ̀sìn tí wọ́n fi rán ànábì sallallahu alaihi wasallam gbogbo àná la máa sáńpè ní ìtumọ̀ yẹn náà pé nǹkan tí ti nǹkan tí kó báyìí nǹkan tí kó báyìí wa là ń pèlẹ́ sí ya táwa sọ ń òun náà ní nǹkan tí anabi sallallahu alaihi wa sallam tó mú wá fún alágbàdo ọlọ́run bá ti sọlá ibi ká máa ti ní látẹ̀lé àbí láwọn ọmọdé pọ̀ fún wa èsì náà ní gbogbo ẹ̀. gbogbo tí wọn tilẹ̀ sí islam pátápátá nínú ìta máa sọjá di lọ́rọ̀ yìí àbí ìtí a máa fi ṣiṣẹ́ ṣe ni àbí ìtí a bì sọ́kà ní tó wà nínú ọmọ wa gbogbo ẹ̀ pátápátá tó jẹ́ ajẹ́pé bóyá òun dájú oníkan ti fura rẹ̀ ojú àwọn òfin ìlà wà. níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ àlejò láyé àdìsí ọ̀hún síwájú ní kàlàkà síwájú sí àwọn tuntun máa ń ká lọ. sábàlọ́wọ́ ayé àtàkà síwájú ní wọ́n ti bá fara rẹ̀ àti ìbẹ̀rẹ̀ àdìsí yìí. a rí pé ọ̀dà ìsọ̀lá àlejò láti sọ yìí òun náà làwọn olùmọ̀tì yọ kọ́ ìdá kan nínú òṣèlú wọ́n ní àlùmọ̀ṣà kọ̀ọ̀dù tẹ́lifù tẹ̀síì alimasakatu tẹ́jú tẹ̀sílẹ̀ píríncípù kan ní lọ́dọ̀ àwọn òṣèlú jẹ́ ipe sábà ti ní masakọ̀ sábà ti ní wàhálà ìdààmú sílẹ̀ bábá yìí nínú sẹ̀ríà Islam ìdààmú yóò tẹ̀lé yóò ti ṣokùnfà ìrọ̀rùn yóò sì rọrùn wá láti wọ́n pé ẹ̀sìn Islam tẹ̀ ẹ́ yóò ẹ̀sìn ìrọ̀rùn. sábà lọ́wọ́ gbogbo islam ti pátápátá láwọn láwọn òkúmẹ́rẹ́ mara àwọn ìlòkó islam a máa rí àwọn àpòjú rẹ lóríṣiríṣi àwọn àpẹẹrẹ tí ó máa jẹ́ oyéwa pé ẹ̀sìn islam yóò rọrùn ní òṣèlú abẹ́ ẹ wọ nìyí tá a bá fẹ́ wọ ní islam tí mùsùlùmí ẹ̀ ti kébèrè tó wá fẹ́ kékeré tó wá fẹ́ wọ ní islam ẹ wọ bí ẹ̀ ń fi máa wọ ní islam ìrọ̀rùn yóò fi wọ ní islam èyí ti gbọ́ gbà fọ́ọ̀mù ẹ̀wù kan wà wọn kìí ṣe tó di clear access rẹ bí a ìlódò tó bá ní lákàntì rẹ à ò lè wọlé bá wọn o kìí ṣe pé yóò fẹ́ ẹ̀sìn gbogbo lọ lọ́ọ̀mì máa wọn kọ́ lẹ́sẹ̀ máa wọn ká kó tó di fóònù islam wọ̀ ẹ̀sìn islam tó bá fẹ́ wọlé islam ní rọrùn náà wọn náà ń tó wù yí tó fi wọlé islam nítorí ọba àdìsọ́lá ṣe rọrùn dé tẹ̀gbọ́n tó ọba àdìsọ́lá wọn ní pé islam yóò kà bá kọ́ra dílẹ̀ tẹ̀gbọ́n èyí wà wọ́n ní ní ìṣe wúrí ìmọ̀jáde bá sáà kọjú sí àwọn àníkà bá kọ́ra délẹ̀ kó tó di pé wọ́n ní Islam à ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àfi ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò fi ilẹ̀ náà àmọ́ táàbí wọ́n ní Islam yìí tó jẹ́ kọ́kọ́ táàbí wọ́n ní Islam ìkankan tó ó fúyẹ́ yàrá ó kéré ní gbólóhùn tabalítàkà gbólóhùn kọ̀ọ̀kan ti bẹ́ẹ̀ ó fúyẹ́ lórí ahá àmọ́ nǹkan tó tóbi lálá yìí. ṣẹlẹ̀ ọ̀la ilaha illallah wàhídàmù láti ṣẹlẹ̀ عبده ورسوله إجابة وقال أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله ìdí ìlú ọmọ ìsìlámù bó ṣe wọ́n fún un tí ẹ bá ti wá gbọ́dọ̀ wọ́n ti ó ti di mùsùlùmí ó ti wọ́n ní ìsìlámù ẹ wá wò ó jẹ́ wọ́n lọ́wọ́ wa ìjọba ti rẹ̀ tòkáwá lẹ́nu ìsìlámù ti wá yá bí ẹ bá wọ́n ní ìsìlámù ẹ máa ẹ máa san iye owó báyìí bí ẹ bá wọ́n ní ìsìlámù ó gbọ́dọ̀ ní báyìí ó gbọ́dọ̀ sí báyìí tí ẹ wá gbogbo àwọn ọmọ kalẹ̀ á sọ wípé ìlú ẹni báwọn bẹ́ẹ̀ olóbẹ́ mú ìnira wọ ní ìsìlámù torípé ìjẹ̀kùn ní ọlọ́run àti ìsìlámù ti kọ́kọ́rọ́ ìsìlámù fún akáàbíwọlé ìdáhùn lọ ní ìsìlámù ẹjẹ́ abọ́ sínú yẹn ẹ̀rù tá a ti tabalọ́wọ́ ìrònú náà á rí pé ìrònú bẹ́ẹ̀ ìmọ̀lá ti di pé ọ̀rùn bẹ́ẹ̀ ẹjẹ́ ká lọ́wọ́ nígbà tí àná ìfọ̀ wá wàlúù sọ̀lá nígbà tí àná ìlọrin gba ẹ̀ wá ní sámà ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ àná ìlọrin tó ojú ọ̀sìn yòókù wọ́n mú wá bá àná ìfọ̀ wá wàlúù nílé yìí àwọn àti bí òun ṣe lágbára tó anabi sallallahu alaihi wasallam lọ́lọ́ gbà wá ní. nígbà tá anabi yóò kọ́kọ́ gbà kí ló tẹ̀lẹ̀ ẹ̀wọ̀n ti wà nínú wọn àdìgbà anabi sallallahu alaihi wasallam lọ́wọ́ sọ ìwà rí pé kí ni nǹkan tó tẹ̀lẹ̀ bá anabi sallallahu alaihi wasallam nígbà ìsọ̀rọ̀ wọn nígbà tí wọn kọ́kọ́ gbé irun fún anabi wọn gbé irun fífì fún anabi irun fífì gbé lánàbí anabi náà ti gbé bọ́ wákàtí àdọ́ta anabi musa alayhi salam ó wá pàdé anabi sallallahu alayhi wasallam ní sọ́nà ó kọ́ wá sí anabi kó wá ní ìtọ̀ ní ọdún lórí ọ̀hà anabi musa ní ó yá padà ó lè bẹ̀rẹ̀ pé ẹlẹ́pẹ̀ bá mi ẹ bá yọ ọkùnrin díẹ̀ èyí tó wù èyí sì mo ti gbìdánwò àwọn ẹ̀jọ́ mo ní experience nípa àwọn ọmọ ìyá wọn jọ wọ́n burú ba wọ́n ní agídí o lè bẹ ọlọ́ọ̀bá àlejò ọlákùnrin dìbò bẹ́ẹ̀ kó sàmì anábìsọ̀ máa wà lọ́sọ̀rọ̀ àgbà padà ó wà lórí ìjọ ọlọ́ọ̀bá àlejò ọlọ́ọ̀bá àlejò ọlọ́ọ̀bá yọ ọkùn ẹ máa tún bọ̀ anábìsọ̀ máa ń sọ̀ fún òtún mi ó ní ìjọba ìbùsùn mi à tó lọ mo máa ti sọ fún lọ yorùbá ọlọ́ọ̀bá àlejò ọlá kó sàmì ànábì ní òun wá ń bẹ̀rẹ̀ sí lọ òun padà ní ojú bá òun lọ kí tó tún wá kú wákàtí máa ànábì tó bá tún kó òun lọ ojú sí òun ẹ̀wọ̀n kaba wọn tó tún wá kú wákàtí márùn-ún láti fífì ẹ̀wọ̀n alẹ́gbọ́n ọba àdìgbọ́lá ọba bá síláàsì ẹ̀ tó fi dé kíni àwọn bàtọ́ ọba àdìgbọ́lá síláàsì ẹ̀ kò síláàsì ládàá rẹ̀ pé ládàá rẹ̀ náà lẹ́ẹ̀ máa gbà àwọn kan tó kíni akàtí wákàtí síbẹ̀síbẹ̀ náà alẹ́ anabi wa ní ah, ojú tí o ojú wo ló padà dùn wákàtí márùn pé a ah, eléyìí tó kíni eléyìí ó ó tó tọmọ lóyà yìí anabi wa bọ wákàtí márùn wa ẹ̀dá kan jáde ra wa lónìí wákàtí márùn ọ̀hún kó láti sẹ́wọ̀n pé tó wá jẹ́ pé wákàtí àádọ́ta òun náà làlẹ́ sọ̀rọ̀ láwàlẹ́ sọ́là mú wa mú wa ẹ́ yóò máa jẹ́ pé bẹ́ẹ̀ láàrin bíi ìṣẹ́jú mẹ́ ogún ìṣẹ́jú ogún ìṣẹ́jú kọ̀ọ̀kan láwọn kí bí ogún ìṣẹ́jú ogún ìṣẹ́jú nítorí ogún wákàtí ta nínú ọjọ́ ayé wa lọ́jọ́ kan ṣoṣo kò ju mélòó lọ kò ju mẹ́rìnlélí ogún lọ twenty four hours tọ́mọ wá ní ká máa wá sí irun kọ̀ọ̀kan ní irun àádọ́ta wákàtí fifty ẹ̀rí pé bí twenty twenty minutes àwọn àti twenty minutes ẹni bá yá irun mi ti tó twenty minutes irun mi ti tó ẹ̀rí pé bẹ́ẹ̀ kú ẹ̀rí pé bẹ́ẹ̀ ti kébé lórí ẹ̀ kọ́dà ìlú bẹ́ẹ̀ wò pé ah ìsìlámù yẹn kó ṣe wù mí tó bá ti máa ti bá ti máa dìbò yẹn lọ́wọ́ lọ́wọ́ ẹnìkan nítorí ẹgbẹ́ tó dẹ́yìn òní islam àmọ́ torí pé ọlọ́ọ̀bá àlejòlá ó ti jẹ́ kó yíwa pé yòrí ìdùnnú àwọn òbí kò mọ̀ lè sọ̀rọ̀ wàlá yòrí ìdùnnú kò mọ̀ lè rí ọlọ́ọ̀bá àlejòlá fẹ́ ìdẹ̀kùn fún wa ní ìfẹ́ nira fún wa ọwọ́ àti bẹ́ẹ̀ fún àlejò wa àlejò sọ̀lá ọwọ́ àti ìdùnnú fún wa. tábà wà lọ wo lára ìrún gẹ́gẹ́ fún rẹ̀ bá ti lásán káma wá tú àwọn ìrọ̀rùn ẹ wo ìrọ̀rùn ní bẹ́ẹ̀ bí àlùwàlá ìpìlẹ̀ ní ká fomi sàlùwàlá àbí ìrọ̀rùn náà lọ́wọ́ bá àlùwàlá bá dé bí ká máa ṣe sàyámù ká fi pè sàlùwàlá ìrọ̀rùn ló bá débẹ̀ nílẹ̀ bá wó mi nílẹ̀ bá ró mi ẹ kọ́mọ̀ ọba àlùwàlá bá ní bẹ́ẹ̀ bá ẹ gbọ́dọ̀ má ró mi èyí ti bẹ́ẹ̀ ọdẹ ẹmọ gbẹlẹ ẹgbẹlẹ ẹgbẹlẹ òun ìjáde tọwọ balẹ balaba ni ẹgbọdọ fomi kírun ọdẹ ẹgbẹlẹ ẹwà lẹ́yìn àwọn ọba bá rí pẹ̀lú àwọn ti wọ́n mi dẹ́ ẹ̀yí ẹ máa lo ẹ máa lo ẹbí ìpẹ́ lábẹ́ eléyìí náà lábẹ́ ọ̀rọ̀ tó náà bá rí pẹ̀lú àti pé wọ́n tẹ̀ mi ẹ́ oró mi àmọ́ òde ṣe kí àmọ́ lò ó ní láti lo omi yẹn pé bóyá tó o bá lo omi yẹn àárẹ̀ padà bóyá rẹ̀ lo omi

ọlọ́run bá nìkan láwa ni á ah, gbogbo àwọn nǹkan wọ̀nyí o tí dẹ́kun tí ní sí ìlànà bá ti fẹ́ máa wá ọlọ́run bá nìkan ló fún ìdẹ̀kun afọ abẹ́ ayé ibi àlọ́lá táwa wá kó nù àlọ́lá táwa wọ nù gẹ́gẹ́ ẹ wò dẹ̀kun tọ́lọ́run bá nìkan láti fún abẹ́ ẹ alẹ́sọ̀lá wa lọ́sọ̀lá ọ̀nà sọ́lé kọ́ ìmọ̀ alábìíní ànábì ní eré na ẹ̀sìn máa kírun tẹ ẹ bá wà mọ̀ bẹ́ẹ̀ lágbára láti dúró kírun ẹ ẹsẹ̀ kí ni ẹ máa kírun lórí ìdìbò ìdẹ̀kùn náà ìkóńkàlùkù wà lára lágbára láti dúró àwọn bá rẹ̀ bá dé ẹ̀rọ ìlẹ̀ mẹ́lẹ̀ dúró ìṣẹ́jú mẹ́ta ó lè mẹ́lẹ̀ dúró ìṣẹ́jú méjì káwọn kọ́nà ọba àdìsọ láwa ní irun yìí dúró ni wọ́n ló máa tó sí ọ́ tó fi lè dúró ọ́ bára ti òkú ni ó mú di lọ́wọ́ ni ó gbọ́dọ̀ dúró fún un kó láti àmọ́ ya gbẹ́kíà ojúkó àbí kò ojúkó ńlẹ̀lẹ̀ anabi sallallahu alaihi wasallam àti wọn bá dé pé tó o bá tó wà lè jòkó gan ẹlòmíì àárẹ̀ ń débi pé kò tó lè fi jòkó ẹ anabi sọ pé bàálà jẹgbẹ eré ìdílé tó wà náà máa tó kúburú àwọn eléyìí ara àwọn apẹrẹ ìrọrùn tí ń bẹ ní Islam tí ọlọ́ọ̀bà àdìgbọ́lá tó ṣe fún wa ẹ wá wò láwùjọ wa lónìí bẹ́sẹ̀ bá ti dùn yẹn ní ti báyìí mọ́sáàdì lè wọ̀ fún un nígbà tó yẹ pé kò sáàyè ẹ̀ńdẹ́sẹ̀ tó mọ́sáàdì nígbà tó yẹ pé kò sáàyè arọ mọ́sáàdì tẹ́ ẹ bá dé ibi tí wọ́n ti kẹ̀sì fún ibi tí wọ́n ti mọ tí wọ́n wá sí láyé dáadáa tẹ́ ẹ bá dá wọn lórí ẹ̀ rí pé nínú mọ́sáàdì náà ẹ̀ ti láwọn plastic òun báyìí tó ń kó kalẹ̀ kí ni wọ́n bẹ́ẹ̀ fi ṣe yé ti sọ́n bẹ́ẹ̀ káwọn ẹ̀rọ bí kòkòrò mọ́sáàdì wọ́n gbé kalẹ̀ fún àwọn tẹ́sẹ̀ bá ń dùn ní tẹ bá gbọ́ tó bá pè wọ́n báyìí ẹ̀ sì ní àgbàlagbà báyìí wọ́n sì máa ti bọ̀ pẹ̀lú wíṣà àgbàlagbà ẹ̀ rẹ̀ lómi ẹ̀kí sàgbàlagbà àmọ́ kò lè ní fẹ́fẹ́ nù ilé ló sì mẹ́tí mọ́tà sí kọ́dà ẹlòmíì wọ́n gbé wíṣà rẹ̀ wọ́n sì gbé sí ẹ̀yìn kúkú rẹ̀ òun ti àwọn ti wà nínú mọ́tò sábà pàṣẹ àwọn wà fún ẹgbẹ́ wíṣà jáde wọ́n wà sọ àwọn àti ẹ̀ ní olùdíwọ̀ náà dájú kí ẹ ti gbé dájú ti sábà ilé náà ló ti kú òfé òun tó ẹ wá jẹ́ àwọn wà ní ẹ̀rí bí bẹ́ẹ̀ lé ẹ̀rí ògún eré òkọ́ gbọ́dọ̀ pé ayọ̀ náà ni ayọ̀ ayọ̀ kọ̀ra ẹ̀ kò wá jáde láti wọ́n fi mọ́tàdí tó máa ń bímọ ẹ̀rú nígbà kò ní kí ẹ̀ mọ́tàdí yóò máa ti ní ẹ̀rẹ́ náà nígbà tí ẹ̀kọ́ tó wá ti láyé ìsirọ̀lẹ́ láti fún wa ìrọ̀lẹ́ pé islam ṣe ó sì jẹ fún wa inú ìjẹ̀bú islam ṣe fún wa nípa àwọn tó o bá tún tó o bá ń ṣe àjò wọ́n tó jẹ́ àrè àjò wọ́n ní àjò lọ islam ṣe islam wò ah ìyá àjò wàhálà máa gbẹ́dọ̀ púpọ̀ ni àjò tí ma ti kú ọlé tó kú lọ́dà rẹ bí rẹ àti wà lẹ́yìn ní o o wà nọ́mbà kó tó wà tẹ́lẹ̀ ní abẹ́rẹ́ wọn tó àbẹ́rẹ́ kó tẹ́ sábì tẹ́lẹ̀ islam wa ni máa kí ìwọ̀n tó bá ti pẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ méjì méjì àti méjì ìwà ìgbẹ́ sára àyílá ìbejì àyáza ìbejì ìṣá ìbejì ẹ̀wù kọ́lá ẹ̀wù ẹ̀wù lọ́dún sísá ló ti fún abẹ́ o tún wá sí náà fún adé pé o tún wá dúró láti bá wọn ẹ̀ ń dodo wọn máa jà púpọ̀ o tún wá lè fi jábò ẹ̀ jábò tẹ̀sán ní ọ̀jábò tà o lè mọ àyílá yìí kó o mú láti kó kánú àwọn méjèèjì nítorí wà lókè àgbẹ̀ o lè mú mọ́tò àti ìṣá ìfowópamọ́ láti kó kánú àwọn méjèèjì yàtọ̀ sí bẹ́ẹ̀ báwọn lórí àjò láàmú tó wá tún ṣèjẹ̀ fún wa ló pé ojú bá tún wá wọ̀ ojú ń rọ̀ lọ́wọ́ àtúntò lọ́wọ́ àti ojú bá bẹ̀rẹ̀ abasára mọ́tí ìta tó ká gbogbo lọ́lé tó wá òní kú já yìí. àbúrò ilẹ̀ tó wá rọ̀ ẹ̀rọ fún wa pọ̀ gan pépé tí lọ́lé bí pọ̀ gan báyà ara ṣe tó ta kan ṣe tó láti dé ní ẹ̀fọ́ àlọ́ lọ́lé wá ní já yìí. láàmú tó ti ń dẹ́kun fún wa pé ẹ̀sìn wọ́n tún báyìí ẹ̀sìn yìí lára tó ti ní lára tó yìí wíwò lọ́wọ́ tó tún yìí sọ wà láàyè orí ìlú fún ẹ̀rọ ọlọ́ọ̀bà àlùkò láńpẹ́ ní ó fẹ́ ìjẹ́ fún wa ní kò fẹ́ dà pa eré ìlú fi yẹn wọn ẹ wo gba àwọn ìdẹ̀kùn tá a ti kà yìí níbi ìhun lásán níbi ìdẹ̀kùn tọ́lọ̀ wà àlùkò láti fún wa nínú ìdẹ̀kùn tọ́lọ̀ wà àlùkò láti fún wa tó ti fáwọn apá kan nínú wa òun náà ti fáwọn obìnrin obìnrin bá ti fi kà àlùkò lọ́wọ́ nìkan ẹ̀ ó ń fi ìdùn kàmí rẹ̀ òsì bí wọn ṣe fún mi ní wọn lè ṣe kọ rárá kó o bá lè kójọ máa ń lò ní pé ọlọ́wọ́ àti kọlá fún ọ nínú ìjẹ polówó ó yà sọ́nà ọba àdìsọ́lá bá wọn kó o ṣe ń ṣe kálí tó ń fi kí n ló lọ́wọ́ àwọn bá ti kí o bá ti kó ń ṣe sẹ́pẹ́ báyìí máa ti jọ ọgbẹ̀ lóko. tẹ̀gbẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ lọ lè lókun pé kí n jẹ máa ṣe kálí tó gan ọba àdìsọ́lá máa ń pẹ́ aláìlẹ́ yìí. àmọ́ ọba fún wa ìpè tóbi ní bá ti sàn àlejò fúnjọ́ márùn-ún ìrún wákàtí tí yóò dájọ́ nìyí yóò máa tó ìrún wákàtí ogún àti márùn-ún kéèyàn wá ti sàn àlejò sẹ́ni tí wáyé wọ́n á bẹ̀rẹ̀ sí ìrún wákàtí ogún àti márùn-ún ẹ̀ kó tún bàtà ní tàràwí ọ̀ tàràwí kẹ́ ọ́ jẹ́ lómi kò tó bẹ́ẹ̀ kò sí ẹsẹ̀ náà ọlọ́run àwùjọ láti ní wáyé tó ń bọ̀ yìí ẹ má sàn báyìí tó ọ̀pọ̀ obìnrin náà wáyé tó dúró lọ́wọ́ ń bọ̀ ẹ àsìkò tí o wá fún bọ́lá sí ẹ̀rí òní kí òní kí lásìkò ẹ ẹ ẹ̀rí òní kí lásìkò ẹ ẹ̀rí bá kí lásìkò ẹ yóò tún bóde yóò tún bóde máa kí bẹ́ẹ̀ ni ẹ̀sìn Islam ọlọ́ọ̀bà àdìsọ lóò ní bákan tẹ̀ bá ti máa ṣe bí wọ́n ṣe ní àṣẹ ọlọ́ọ̀bà àdìsọ yẹn káàdì kò fún wa ní Islam tó Islam ní o máa ṣe wá ní máa ṣe tí wọ́n wá gbé tẹ̀ ẹ̀ máa ṣe ní wọ́n gbé tẹ̀ ẹ̀ máa ṣe ní tí wọ́n gbé tẹ̀ ẹ̀ máa ṣe ní islam ní ká sí ọlọ́run bá ní ká sí islam bí o bá yẹ kí o tó bá yẹ káàkiri bá yẹ kí o bá wà lọ́wọ́ láti tó ti lọ́rùn ọ̀hún. sàbàtì lọ wò ó kálọ̀ wọn tó kà ní òkú ẹ̀sìn islam òun náà ti ẹ̀ lẹ́yìn náà sọ̀rọ̀ ìdá ìdàkà káwé ìdàkà yọ tọ́lọ̀ bá ní ká yọ yẹ̀wò ọlọ́run bá ní ká yọ fún abẹ́ ó sì rọ̀ fún abẹ́ ọ̀nà wọn náà bá ní ká yọ fún abẹ́ òun náà ti pé gbogbo owó tá a bá ní owó tá a bá ní ó ní iye tí ó pọ̀ dé gbogbo tí ó ta àkọ́ dọ̀rọ̀ ẹ̀ lérí wa láti tá a sọ yìí owó yẹn bá ti wọ́n wá pọ̀ gbẹ́ wá pọ̀ ní àbí wá pọ̀ ní three million àbí three kaná pé sọ́ọ̀bù tó wò lẹ́bàá tó bá wọn tó wá ládùn ìgbà wọn kàkà tó wọ̀ tó bá tó wá yẹ kàkà yìí tó bá tó wá yẹ kàkà yìí ìjábẹ̀ lẹ́yìn lọ bẹ́ẹ̀ ẹ́ two two point five percent two point two point five percent bí ìgbà tó bá dá ogbó dúkìá rẹ sí ogójì kó wá pè ọ̀sán bẹ́ẹ̀ òun náà ló wà ló ń wà fáwọn tálíkà tọ́lọ̀ ọba mi jọlá bá ní gbogbo ètò bá ní lápò ẹ wá wà pọ̀ ẹ́ ní ojú àkókò ó yẹ kàkà ní àkókò àti lóde ó yọ ọ́ nàlẹ́ náà òṣèlú ẹ̀kọ́ mẹ́yọ̀ àwọn ọba mi jọlá wá ní á ah, tó bá ti tó bá ti tó ní náà ká káàkiri ẹ̀ kàkà wọ̀ ọ́ ó yọ ọ́ nàlẹ́ nítorí wọn aláyọ̀ lẹ̀ òun náà nítorí wọn aláyọ̀ lẹ̀ nítorí wọn aláyọ̀ lẹ̀ fún kékeré láì tọ́lọ́mọ àtìkọ́lá ń báyìí bẹ́ẹ̀ tọ́lọ́mọ àtìkọ́lá bá ní gbogbo dúkìá rẹ̀ àwọn kó fún yẹn náà lọ́kọ̀ àbí ìṣẹ́dọ́là rẹ̀ ní àgbára ní ìdílé lọ́kọ̀ ọmọ tí wọ́n fọ́ ọjà mẹ́ta tó bá dá mẹ́ta wọ́n kó kan àwọn tálíkà yóò kó méjì fún wọn tó wọn kó wọn kó lọ kí ló dé kí ló kíkí lè lóde ẹ̀ síbẹ̀síbẹ̀ náà bọ́lá ọ̀bà nípa láti wá sí ọ̀rọ̀ ìfà tó àtàwọn ayé nípa tó máa rúbi ọgbọ́n àwọn yóò fi ọgbọ́n eré ìlú òun níbi kó tó ń kójọ sẹ́yìn mọ́tí sábà ti jẹ́ni ẹ̀ àwọn èèyàn pọ̀ sọ́ọ́ ti jẹ́ tọ́lọ̀ ọ̀bà nípa lóòkó yóò kójọ sọ́ọ́ lóòkó sọ́ọ̀ yẹ èyí sọ fún àlẹ́ tó yẹ bóyá pé áàdì ti ọlọ́ọ̀bà nípa láti ọlọ́ọ̀bà nípa láti ló ti ní orúkọ fún ọ ọlọ́ọ̀bà nípa láti káyé ti rọrùn káyé káyé wà ìdẹ́sì òun náà lọ́wọ́ àti kọ́lá gbogbo lè déwù ẹ àwọn kan lówó àwọn kan níní tó bá bá lówó ayé òní dùn ayé òní dùn ayé òní dùn kálukú bẹ́ẹ̀ tí gbogbo ayé òbá ti lówó náà ayé òní dùn gbogbo ayé bá jọkùnrin ayé òní dùn kẹ́lẹ́ ẹ̀ gbogbo ayé bá jọkùnrin ayé òní dùn àti kárọ̀kùnrin kárọ̀kùnrin kárọ̀lówó kárítárítà kárọ̀mọ kékeré kárọ̀làlàgbà kárọ̀ káyé ilé káyé ibú gbogbo ẹ̀ pátápátá kára ọ̀dọ́ lọ kẹ́sìtì kára ọ̀dọ́ lọ dàrú ẹ̀wọ̀n tó bá wọn báyé lè dùbò ẹ̀ àwọn kan àwọn ọmọ gbogbo gbogbo tí wọn ilé ti láyé náà tó àti gbogbo tó bá wọn tẹ̀sí sàyè àwọn kan bẹ ní ilé àjọyọ̀ làwọn lọ àwọn kan bẹ nínú sàyè wọn lọ tòtàwá ni olùwà máa ń tẹ́lẹ̀ aláyé táwa lé ní ìdúgbò aláyé gbogbo wa lọ nípa ní àwọn ọmọ ṣùgbọ́n bá bẹ́ẹ̀ àwọn kan wà jọ náà fún wa níbi níbi àgbàká níbi àgbàká. nínú ìjẹ̀kú tọ́lọ̀ bá àdìsọ́lá tó fún wa nínú zaka tó yẹ kí ìjẹ̀kú ọlọ́ọ̀bá àdìsọ́lá àwọn táyítà lọ́wọ́ tó fẹ́ mọ̀ nínú zaka ní zaka táyítà lọ́wọ́ fẹ́ fẹ́ mọ̀ ó wá sí ìkùn yẹn fún wọn jálẹ̀ ọlọ́ọ̀bá àdìsọ́lá kò ní ẹ máa yọ zaka bẹ́ẹ̀ tó bá wù yìí kò ní ẹ máa sẹ́kìrì ẹ máa yọ bẹ́ẹ̀ tó bá wù yìí tó bá ní ọmọ ayọ fẹẹ tó bá wù ní ẹlẹmi òkú ọ̀rẹ́ rẹ wá ìwọ ní ìyọ fún àyìnbájú ayọ fún ọ ẹ tọ nígbà tó ti tẹsí olùdí àgbì àwọn ọba àdìgbòlá ní ara kọ́dé ọba ọba àdìgbòlá ní táyíkà nínú fábí yẹ òní ọmọ ẹ ìyá rẹ ẹ ìyá rẹ táyíkà ni bàbá rẹ táyíkà ni àwọn ọmọ rẹ táyíkà ni wà ní àwọn ọmọ rẹ àwọn ìyá náà wà lóko ìyá náà wà lábúlé sàkà mi lónìí ọ̀dọ̀ ìyá lábúlé mo fẹ́ gbé lọ ọlọ́ọ̀bà àdìgbòlá ní ara wò àwọn yìí ń tẹ́lẹ̀ òdìgbà tó bá ń gbà tó tó sàn ìyá rẹ pàṣánù rẹ bàbá rẹ pàṣánù rẹ àwọn ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò rẹ pàṣánù wa lọ sí kò mí àwọn kò mí àwọn sáríkà mí àwọn ni wọn ní ẹni ìsàkà wọn sọ̀rọ̀ ọba yìí lọ́wọ́ pé kí wọ́n ta wọn àwọn tó gbé ní ìpìlẹ̀ gan wọ́n ní wọ́n ní ẹ̀tọ́ nínú dúkìá rẹ̀ mọ́jọ wá dídà sí ọlọ́ọ̀bá yìí sọlá sọ dáwọ̀ ẹ̀yìn sàkádá ló dà bọ̀ ní ọbẹ̀ ọbẹ̀ fún wa ẹ̀dá fún sábà wò ẹ̀jẹ̀ ọ̀bẹ̀bẹ̀ ọlọ́ọ̀bà lè sọ̀rọ̀ sọ̀rọ̀ fún abẹ́ kẹ́bẹ́bẹ̀ náà ẹ̀jẹ̀ alọ́ lè wọ́n nù àwẹ̀ àwẹ̀ sáàgbà ẹ̀jẹ̀ ọlọ́run bẹ̀bẹ̀ fún aláwẹ̀ náà fún kálukú wa náà ti ma inú ọ̀rọ̀ bẹ̀bẹ̀ ìgbà inú ọ̀rọ̀ ti bẹ̀bẹ̀ fún wa ẹ̀ òun náà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọba lágbára láti dà wẹ̀ ẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́ọ̀bà lè sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìjà tó ń ẹ oníyọ́tà ni onígbà ni oláwo ni gbogbo àwọn òní ọlọ́run bá nígbà láti rọrùn fún ọ ìgbè ilẹ̀ nígbà tá bá gbà padà ewu nǹkan báwo nígbà tá bá gbà padà bí kọ́lọ̀ àlùkò lóòótọ́ pé a ẹ̀sìn ẹ̀sìn bá ẹ̀sìn yóò bá kúlé yẹ kúlé yẹ bá lọ ọ̀sọ̀ bá kọ́ gbà wẹ̀ àlùkò fi àwẹ̀ lẹ̀ sọ́ọ́dì gbà mí nínú ma wá nínú abẹ́lẹ̀ mi lè pé ibi tá a rẹ̀ rẹ̀ dé ẹ̀ àbí bí dààmú ẹ̀ bóyá kò tiẹ̀ gbọ́dọ̀ gbàgbé rárá wákàtí méjì gbọ́dọ̀ bí ẹ̀mú ẹlòmí wákàtí kan gbọ́dọ̀ bí ẹ̀mú ẹlòmí bá wọlé báyìí ẹ̀mú gbọ́dọ̀ báyìí ẹ̀rà àwọn ìdíjú bẹ́ẹ̀ ẹ̀dí rà rẹ̀ bá àwọn kéèké òní wọn tó sẹ́nu díẹ̀ díẹ̀ torí pé ìgbọ́dọ̀ mọ́nà jẹ́ kálá àti ìgbẹ́rù kan sí àwọn tí wàá lọ́ọ́ oníkẹ́ òbí ti oní gbogbo ọ̀yàn láwọn ọdún kọ̀ ẹ wò rọ̀ bàbà bọ́lá wà lẹ́yìn tó kọ́ tí wọ́n á ọ̀fà tó bẹ́ẹ̀ tó á ẹjọ́ tó aláàárẹ̀ tí òye dà o ó tó á jẹ́ káyí káàkó tó owó tó owó jẹ kò ní dé kó yóò fún yà ọlọ́run bá dìbò láti mọ̀ òṣèlú tó máa wá káàkiri ti láyé ẹ̀dá ìrọ̀rùn owó tó oṣù ní ìlànà nítorí káwọn sàlàyé òun náà ní pé tá a bá sọ̀rọ̀ pé àdínù Yusuf ẹ̀sìn ìrọ̀rùn ló bá wá ìrọ̀rùn ló bá dé ìrọ̀rùn yẹn kì í ṣe fáwọn aláṣẹ yẹn ṣe fúnra wa àwọn akọ́lá sọ pé á ìrọ̀rùn ẹ̀sìn bá wà o á ẹ̀sìn olé o ẹ̀kùn ẹ̀ máa lè dáhùn ẹ̀ tó dáhùn ẹ̀ fún ẹ̀sìn olé tó bá wà á ẹ̀sìn olé tó bá wà o òkòtò ìbá àdé máa wọlé ẹ̀sìn olé tó bá wà àwọn náà máa kó kàkàkàkàkà tó ilé jẹ́rọ̀ mẹ́sì wọ́pọ́lọ́ nítorí pé sábà ní kó ojú wo etí ń jẹ́ rọrùn fún ọ ní tẹ́lẹ̀ bí okùn rọrùn nígbè tó lè rọrùn pé kí máa ká sùgbà àdìgbà tí wọ́n fi okùn bá rọrùn sí mẹ́nu ẹ̀sìn bá wọn ẹlòmíràn ní rọrùn tó ń bá àyílákàlá báyìí ẹlòmíràn ní rọrùn tó àtúbà kátójáde lé abadúlálẹ̀ káfí ìdáyì ní ìwòwò yòókù ní

níbẹ̀ ẹ̀ gbàtà àlẹ́ sọ̀rọ̀ àlẹ́ sọ̀rọ̀ àkọ́ ẹ̀ ọlọ́ba àlẹ́ sọ̀rọ̀ àlẹ́ wọ̀ hajj rẹ̀ ní ma ní sàtọ̀ ẹ̀ ìwé ìsẹ̀mílà. ẹ lọ sí hajj ẹ lọ ọlọ́ba àlùjọ́lá kẹ lọ sí kẹ lọ mọ́kà kẹ lọ sí hajj kẹ lọ sí ọlọ́ba àlùjọ́lá ọlọ́ba àlùjọ́lá àlẹ́ yóò fi gbàgbọ́ ní ma ní sàtọ̀ ìwé ìsẹ̀mílà. bẹ́ẹ̀ni tó bá lágbára láti fi ẹni tó bá lágbára láti lọ sí hajj òní agbára wọn á kó ní nínú agbára òun náà ní kéèyàn ti kéèyàn kéèyàn lówó nínú agbára òun náà ti pé ọ̀nà tí yóò gbà lọ ọdún kọ́nà tí yóò ti ọ̀rọ̀ sára bí awa bẹ́ẹ̀ ni nínú agbára òun náà ti pé obìnrin kó ní mahram ẹ̀rù bọ́láwù kómi ló ti ní kó ní mahram tó tẹ̀ lọ ẹ̀wà dẹ́wù náà kàlá òun wà lónìí obìnrin wákàtí máa ń rẹ̀ ẹ̀mí obìnrin ní ń rẹ̀ tó bá ti máa báyìí kókó yọ zaka tó wọlé tó yọ ọmọ gbọ́rọ́ ni tó wá wájà kókó hajj yóò wá mọ́ra pé a ah, ìta wo mahara mọ̀ ẹ̀yà a ah, ara wò a ọlọ́run lọ́sẹ̀ ní ẹni bẹ́ẹ̀ ni wáyé kókó yẹ ìsìn abẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀sìn tí yorùbá ti ní gàtà nínú àwọn ọmọdé ẹ̀ tí wọ́n là kalẹ̀ fún wa nínú ẹ̀sìn kò sí kò sí amúgbàtà lórí wa kò sẹ́dẹ̀ lọ́sẹ̀ lórí wa obìnrin tí ò ní mahram pé kí ni òdìjọ́ lọ hajj kí ni òdìjọ́ lọ hajj bẹ́ẹ̀ lówó tó yìí ẹ̀ lọ hajj ah, kò sí ìlówó tí mo lè san sí makalom ayọ lọdọ kò sẹsẹ lórí ẹ àmọ́ sọ ni pé nǹkan mi bẹ lẹ́nu wọn yàtọ̀ sí àjù nga nǹkan mi bẹ tó bẹ ṣe ó bẹ máa jẹ alájà ẹ ó máa fi lára jẹ alágbájá ẹ bóyá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bóyá tọ́ọ̀bù rẹ̀ ọkọ̀ tó kọ sí ó bẹ kó parẹ́ fọ́ọ̀mù fún ọba dé alájà kìíní kan mẹ́tí sọ ẹ alájà kìíní kan olóyè alájà kìíní kan olóyè

àmọ́ ń sọ pé kí ni à gbogbo àwọn yòókù gbogbo àwọn ẹ̀rọ ní ju alẹ́ ìjọba ẹ̀ gbogbo àwọn klọ́ọ̀bù klọ́ọ̀bù klọ́ọ̀bù àwọn olóyún klọ́ọ̀bù kì í à gbogbo klọ́ọ̀bù wa èmi nìkan ló bẹ̀ kú báyìí mo ti bá kọ́pẹ́tì wa sọ̀rọ̀ ẹ̀ láwọn yà yọ afọ five million kọ́pẹ́tì ó yọ ọmọ ọmọ five million ó lè ti kí ni ó lọ sọ hajj so lè yá one point five million ní kọ́pẹ́tì kò sì ní pín máa láyé ẹgbẹ́ ìlọ́wọ́ rẹ̀ one hundred million wà yà kọ́ pé wọ́n ní kíló ti tẹ̀lé bẹ́ẹ̀ àwọn sáríkà àwọn olùkà àwọn ogóró àwọn tí òní jẹ́ tí òní mu àwọn tó fẹ́ hàwọ́ ìfún tó lè tẹ̀ tẹ̀ tẹ̀lé ní ọjọ́ bẹ́ẹ̀ kò ní tẹ̀lé àwọn yóò yà kí yóò fi ọdún yìí lórí ọmọ kan nítorí pé ó ní nǹkan kan tó fẹ́ fàyọ mọ́tà rẹ̀ òun náà lẹ́bi wọn nígbà tó wá dé mọ́tà kò tí ì mọ́tà kò tí ì mọ́tà nàbà wà tó ọkọ nínú pé ẹni fọ́tò yẹn fẹ́ zò ìyànà ìjẹjà àti ìjẹjà báyìí ọkọ yẹn fọ́tò yẹn dànù èyí bá kò ní ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ hajj yóò tún ọbẹ̀ ìwé ẹ̀dá kan bó wọ́n ti ń kàyín bó wọ́n ti ń kàyín wọ́n ti láwọn àwọn ọ̀tún ọlọ́run ọlọ́run nínú àwọn táwọn náà pèrè àwọn ọ̀tún ọlọ́run tó ń ta òṣìṣẹ́ ìgbà wọ́n ti lọ yẹ àlàzọ́ọ̀mù àwọn ẹni wọn ṣe ẹ kílẹ̀ gbogbo rẹ̀ àwọn ẹni àwọn ẹni láàyè àwọn ẹni kan yín àwọn ẹni kan tẹ́tẹ́ kan yín dáadáa bẹ́ẹ̀ a ti mú ẹbí ẹ ọ̀dọ́ kílẹ̀ gbogbo rẹ̀ ẹ ọkùnrin kan bẹ́ẹ̀ mọ̀tí náà àti ìmọ̀ gbogbo rẹ̀ a ọ̀hún náà ti dáadáa káfẹ́ sí ó sì ní iṣẹ́ àlẹ́ tí ó gbà ní owó kan yín ní owó tó kù kan yín dáadáa báyìí wọn kà ó sì mú báyìí kan yín dáadáa. tó bá wá dé gbogbo ìyẹ̀kọ̀ kan tó bá wá àwọn olè ní kọmíṣà wọn àpá tó wá sí gan àti nínú nítorí níjà gan ó lè má ti wọlé gan níjà ò ti wọlé ó ti kàn yín ó ti kàn yín ẹ máa ń ti lọ lọ ti lè rajà ó ti lè ṣe gbẹ ẹ ó ti gbọ́n wọn ṣe ra wọn káàkiri. kúburú àwọn ilé yìí ti ní ẹni pé sẹ́wá lọ wọ́n nǹkan báwọn tó bá ti pé yàrá múra sí nǹkan báwọn ẹni pé wá ti pé nǹkan mi yà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ lápèjì ó pàtó lọ́ba àlejò láti káṣí wákàtí márùn-ún kí ìwà ní wákàtí tèmi ẹ máa kì ní mélòó ẹ máa kì wákàtí mẹ́wàá yìí ìjẹ́ máa máa ìjẹ́ máa kì lọ́rọ̀ ìbámu àwọn ọ̀gá wàhálà ìsàmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti ìdílé ìbẹ́ bẹ́ẹ̀ náà hajj ọlọ́ọ̀bá àlùkọ́lá ṣe lọ́nà yẹn fún wa ebi pé bẹ́ẹ̀ bá lágbára yìí ó tún wá ṣe ó tún wá ṣe ní rọrùn fún wa débi pé bó bá tún ọ̀sán náà ẹ̀ka ń ló sọ̀rọ̀ àtàlà sọ̀rọ̀ àlùkọ́lá fún àlékún hajj ó ní ọlọ́ọ̀bá ṣe hajj yẹn fún gbogbo yẹn yá hajj o ẹnìkan wá dìbò ẹ ṣé ọdọọdún láàmú àti hajj tàbá àwọn bẹ́ẹ̀ jọ kò sí hajj wọn wà àbí ẹ̀kọ́ kò sí má kò sí màdínà wọn wà ìyẹn lè wà màdínà wọn wà màdínà ní ìjà kó wà ní ìdòwò ìtàwọn yóò lè má ti hajj lọ́dún ẹ àwọn nàbí sọlá wà lẹ́wọ̀ sọlá ọlọ́wọ́ bá lè sọlá náà tó gbàgbá yìí àtàwọn tí ń bọ̀ àtàwọn tí èdè wọn lọ́wọ́ lánàá sọlá náà ló wà lókè pé méjèèjì ìwọ tó bá wọ ìgbésà ti ẹrẹ ìjà tí wọn á dé nìkì kíni kàtà náà ni wàá wí wàá bá di wọn ìwọ lórí àbábà mọ ìwọ ló bá yé mu kò sí táwọn ẹbí sọ kalẹ̀ pé wàá yẹ kó jẹrẹ ìjà tó wàá dé wàá tẹ̀lé di ọmọ àwọn táwọn ẹbí ti dá kalẹ̀ abẹ gbogbo kálukú tẹ̀lé di ìwọ tó bá ti tó wá fọ àwọn abẹ ju ọ lọ ìwọ ló tó bá fi àrẹ alẹ́ mi ti bá ti dọ́ lóògbé bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀jẹ̀ kó ti dọ́ra yẹn ní wọ́n ti lóògbé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ ọdún kó dọ̀rọ̀ yẹn lọ́dọ̀ ìjọba ṣe ń wà tá wáyà náà ti àdágun àbá àdágun ẹ ẹlòmíì bẹ ní ti ọdẹ ta ọrọ kójọ lákàtì ẹ ẹlòmíì bẹ láìpà títí ti jẹ pé káwá ní ọdẹ ta ọrọ kójọ lákàtì ẹ kójọ àlọ ẹ sẹlẹ̀ bíi káàtó àgbà thousand ẹ kọlọ ọba àlùfẹlẹ wa ní ọdọọdún lẹẹmọdọ hajj hajj ti wá pọ fún mi lọdún ẹ wá pọ fún àdúrà ńgọ sí mi tọ àwa ni wá pọ fún ọ àti ìyẹnjẹ ọgbẹ ọba gbé tàdá wọlé wọlé ra wá pọ fún ọ kọlọ ọba àlùfẹlẹ wa ní tọ ọyá ẹmọ ti hajj lọdọọdún bẹ́ẹ̀ ti ẹ dáná ẹ ti yàgbọn jẹ ọdún àti àkókò làbàdì kó láti gbogbo ọlọmọ káàdì sábà ti dẹ́rẹ̀ lọ́dọ̀ báyìí wálé máa ń àbí ìwádìí máa wò ó ti wá lọ sí wálé ó ti wá lọ padà lọ́dọ̀ tẹ́tọ̀ tó àwọn náà wà ní sọlá tó lọ́rùn fún wa ó ní ẹ̀ka tó nínú tẹ̀lé tó gbọ́ àwọn tó dáa fún wa àbúrò ìta fún wa fún wa yìí káàkiri pé islam ló jẹ mọ́ rẹ̀ ẹ̀ ó ti ní ọ̀rọ̀ nínú ni èdè pé báyà wà lábẹ̀rẹ̀ wá kírèjì ilé ìtàtà àwọn ọmọdé mi táwọn á kó fún ọ tàbá lọ wo ká kó nínú àwọn tó jẹ́ òkú kọ̀ọ̀kan nínú ìdílé nínú orílẹ̀ kátó wà lọ́wọ́ àwọn kan ní ilẹ̀ nígbà wọn bá ti nígbà wọn tẹ́sí sílẹ̀ àkàlẹ̀ fún wa bá ti tóbi tí a yẹ wa á rí pé ìrọ̀rùn náà ló wà ní gbogbo ẹ̀ bí mo sùn yóò ti múra ẹ ìrọ̀rùn bẹ́ẹ̀ fún wa ìrọ̀rùn bẹ́ẹ̀ fọ́kùnrin ìrọ̀rùn bẹ́ẹ̀ fọ́kùnrin onìyàn òkè wà ní onìyàn olóòtú báàgù rẹ̀ lásòkè délẹ̀ kẹ́ni kankan ó máa rí àyàfi tani àwọn tó bá lẹ́kọ̀ọ́ sí wàláyé ọ̀rọ̀ yìí kí ni ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà gbogbo àgbákùtẹ̀ yẹn kò ló máa ṣe lára rẹ̀ ọlọ́run ta ẹ̀kọ́ báyìí ṣé ọ̀rọ̀ kọ́ lélẹ́yìn mi àbẹ́yẹ́ká fẹ́ máa dẹ́sẹ̀ lára obìnrin olóbìnrin ṣé kọ́lá máa ní òwò kọjá kẹ́ ẹ máa rí ní ẹ̀yìn ìdílé rẹ̀ kẹ́ ẹ máa rí sára rẹ̀ kẹ́ ẹ máa rọ́ọ̀mù rẹ̀ kẹ́ ẹ máa rí tó ní wàlá ìdíbà àgbákùtẹ̀ bá bá mi yáà ìdáàbò ìjọba ló wòye àwọn tó ń takò yàgò ìjọba yẹ káyọ̀ máa lọ fífẹ́ àwọn ìdílé ìlà yìí ká ẹ̀sùn mìíràn báyìí ìyàwó ìlú ìlú ẹnu wa yóò máa lọ sọ tó ní ìlú ibi ibi ìjọ ẹ bá yàwó ìlú ìlú ọdún afọlá báyìí tó kù dún tó kú ètè tó lẹ ọdún tó bẹ wáyà àwọn àfa àti nínú ìgbà kí ló fà ní àlùfà tó yẹ tó kí ni táwọn sọ̀rọ̀ ìjà ẹ̀yìn ẹ̀lú ìjà ìgbà tó yẹ ẹlòmí náà yàwó tó gbèsè tó bá bá sọ̀rọ̀ jáde náà tó bá tó bá wà fún àdìgbà jù bẹ́ẹ̀ wọ̀ pé olùkọ́ jáde àdúgbò tó olùkọ́ bọ́ọ̀lù fún kò fún fún wà sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni ìrọ̀rùn àbẹ̀ fún wa ìrọ̀rùn àbẹ̀ fún wa ìrọ̀rùn àbẹ̀ fún àwọn òbí yóò sọ àwọn ọmọ wa kò ní jẹ́ pé tí ojú gbó náà wọ ọmọ wa kò ní jẹ́ káwọn ẹlẹ́ àwọn àwọn oníranù náà wá sí kí ẹ̀wọ̀ sani ma lórí ìbáàbù omi tó ma lórí ìbáàbù kí wọn wá kọjá sí àwọn aláwọ̀ máa gbogbo wọn máa yọ wọn wọn máa yọ wọn wọn tún wọn kéde wọn ẹ ọdún kan ọdún wọn kàtí kórè àwọn bọ́ọ̀lù àbá àwọn ọmọ yẹn tí wọn wọ kí wọn kọ rẹ ẹ àwọn ọmọ yẹn wọ mílíkẹ ní ọwọ́ bẹ́ẹ̀ wọn bá kọjá lọ wọn tún wọn sọ pé ah, wọn náà wọn bá kó wọn náà wọn yà lọ sí wọn ọkọ wọn wá kí ló bá gbogbo ìrọ̀rùn wa bẹ̀ fún wa irú àwọn ọmọ ẹ ọ̀pọ̀lọpọ̀ àdúgbò ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àbájọ ní ìsìn kó tó di pé wọ́n wá ayé ẹni tí ó gba ọmọ mo bẹ̀ sí nítorí máa bù èyí ọjọ́ ọjọ́ ọjọ́ ojú wà sáni mo mo ti mọ̀ ọ́ rí ẹ ọ̀dà ẹ ọ̀dà kan tó wà ní ẹja tó lọ wọ́n bá tó gbéra ọjọ́ tó lé ìgbẹ́ tó wọ́n bá ti ní wẹ́rẹ́ tí ó ti mọ̀ yìí tó bá wà díẹ̀ tí o bá nílò ìdáadáa yìí ò ní wọ́n wá tó ní bá ti fẹ́nu rẹ̀ ẹ̀dá kan ní a ilé ìgbà yìí tó tọ́ ó bá ti máa lọ. kí ló fà nígbà tó yẹ pé ìrọ̀rùn tó náà bá yẹ kí ọlá pé fún wa a fi ìrọ̀rùn múlẹ̀ àwa mú ìnira a mú tó máa ní wá lára. iyó ní ìdíkọjá lọ́kùnrin kan jó ní wàá ní obìnrin kan obìnrin wá obìnrin wọ awọ àtọ̀kan wọ awọ ní jákẹ́tì wọ ní bóyá ní jákèjì kálí lórí láìsí sòkòtò wa wọ̀ ó sòkòtò náà ló wọ̀ bọ̀ sòkòtò ní sùkàtì lórí wàlá ìdá ìdókòtò rẹ̀ lórí ó wọ̀ sòkòtò yẹn yọ àkọjá lọ àwọn àwọn báyìí tó hàn lẹ̀ àwọn èyí ti kò ṣe kò ṣe kankan bá wọ wọ́n bẹ́ẹ̀ mi ṣe wọ sòkòtò bẹ́ẹ̀ dé láti ní báyìí tàbí ìgbà yìí pé wàhálà yẹn ti kọ́ ẹ̀ wọ́n kọ́ ẹ̀ lórí ò àti abakọjẹ báyìí àmọ́ àwọn obìnrin tó bá wọ ìdájọ́ dúdún ayọ̀ rẹ̀ wọ́n ló kú náà kò bá tọ́jẹ́ àwọn kírẹ́dìtì yìí sì tí ó ṣe dáadáa tó lè yá níbi kan yìí kò bá tọ́jẹ́ bá lọ́dọ̀ tí wọn àwọn yóò ṣe kéde tí wọ́n la dùn yìí ẹ̀ wọ́n bá gbà mú àwọn ọ̀dọ́ bá gbé ní bí tẹ̀lé àti láwùjọ ní kò sí yá wọ́n ti ká sọ̀rọ̀ ló ṣe kéde wọ́n ti kọjá kókó tẹ̀ wọn jẹ kọjá lóko kẹ alájẹ yìí tó dájú tó tó dájú gbogbo rẹ káwọn ti máa wọ ọ tó bá wà lóko tó dájú gbogbo rẹ mọjọ lóko kẹ dáná ti sọ ọmọ yìí ló ti wà aṣọ obìnrin tó bá wọlé tuntun kankan kí ti bá gbogbo wọlé ẹ alájẹ tó kọ sẹ ẹka alájẹ tó bá yí kó mi tó bá yí kó dọ̀tí yóò tó padà yí kó mi tó máa fọ ọmọ alájẹ ló sọ bẹ́ẹ̀ àmọtẹ bá wà lóko yẹn kí ti bá gbogbo rẹ wọlé ẹ máa gbé kíni ẹ sọ pé ẹ lọ ọkùnrin àmọ́tẹ́ bá wà lọ́kùnrin ọkùnrin ìmáàmù mọ́sáàbí ẹ̀ àbíkó lè sàgbà àgbà mọ́ wá wọ wọlé tẹ̀lé wọlé tẹ̀lé àbúgbà tí ó máa sọ rẹ̀ ó sọ fún tẹ́lọ̀ pé bá alámi ní ìbọ̀ ìsàlẹ̀ ìṣẹ̀ máa ẹ̀ yọ wá kí ìsàlẹ̀ ìsàlẹ̀ wá jẹ́ gbogbo òkè ẹ̀ tí bá mọ̀ pé jìbá ìjáàmù òun náà làwọn èèyàn méjì nítorí tó jẹ́ jìbá ìbẹ̀rẹ̀ lọ́kẹ́ làwọn èèyàn méjì àwọn obìnrin tá a máa sọ láwùjọ tá a wà yìí èmi máa ra obìnrin tó wọn náà sọ fún ẹ̀ tí ó tẹ̀ rẹ̀ kò sí wọ́n jìbá yóò náà sọ yóò kalẹ̀ yóò kalẹ̀ báyìí tẹ̀ sí ní tẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ táì tó bá ní yóò kalẹ̀ irú eléyìí ti tẹ̀ bá wà fáwọn sọ pé wọ́n sọ pé wọ́n kọ́ wá gbé jìbá àbúlé jìbá àbúlé wájú ọdún jíjà sọ náà dé báyìí lẹ́yìn mọ̀ pé ẹ̀sìn làwọn èèyàn bínú ẹ̀sìn bá àwọn àgbẹ̀ gbé kàlẹ́ tó ibi ní iná ọlọ́wọ́ àdìsọ́lá ó sì rọ̀ fún abẹ́ ó sì dẹ̀kọ̀ fún abẹ́ ẹ̀yìn tó ṣe obìnrin bẹ́ẹ̀ ẹ̀ obìnrin bá wọ ti bá wù gbogbo àtọ́kọ́ bá wù tó wọ̀ sábẹ́ wọ àtọ́kọ́ rẹ̀ àtàwọn alẹ́ kí ó má wọ́n àgbẹ̀ bá fẹ́ wà fún àmàlú fún tó o sì lé wàláì àtẹ̀tò wọ ẹ̀ tó wà lọ́dọ̀ náà tàbí ọ̀dọ̀ tó pàṣẹ ní hundred thousand ẹjọ́ ń lọ ní kàkà àkọ́kọ́ ẹlẹ́jọ́ máa tó bá wọ̀ ìwọ̀ tó jẹ́ wa nítorí pé ní ìdá àkọ́kọ́rọ́kọ́ ìlú bí lórí ìdílé jẹ́ gbèsè wa kí á ẹ̀kún àwọn tó ní àwọn àgbégbò ẹni tó lè lè yàtọ̀ káyà ní ẹlẹ́bàá ọjọ́ ìwọ́n jọ ní ẹ̀ mo ní òye kan ní tó lè yàtọ̀ nígbà ó ní yàtọ̀ bá àbẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni wàhálà àwọn ọmọ yìí yàtọ̀ níwájú kó wọ́n sọ̀kẹ́ ládàá ní yóò lè wá pé ọlẹ́ pé alákòókò ní ìkàkọ́ pẹ̀lú ìyá ìmọ̀ ọmọ ìkàwá ọmọ ìjẹ́ ìdílé aláìmọ̀ yàtọ̀ káàkiri ẹ mọ̀ wáyé lóye wáyé lóye àti ìgbàgbọ́ sórí yóò fi máa lọ òdo lóye yóò fi yà wọ̀ kí ló àgbá alágbóyè àka ẹ̀fún àwọn nǹkan tó jẹ́ pé táwọn èdè bá dé kò bá fi délé kó ẹ̀sìn ó lọ bí tí ẹ bá ti wá sí ẹ kọ́kàdá kọ ìdá báyìí wàhálà dé wàhálà dé bẹ́ẹ̀ bá dá nǹkan ẹ̀sìn ìwọ́n tó yí ká òṣìṣẹ́ pẹ̀lú ẹ̀sìn náà ẹ bí wọ́n ṣe ká sí nínú gbà wọn ẹ bá délẹ̀ ikú àwọn tó nínú àwọn nínú gbà òṣìṣẹ́ jẹ́ mùsùlùmí wà láwọn tó fẹ́ àwọn tó wá ti fẹ́ nínú gbà rẹ o sọ pé torí ẹ̀sìn ló fi ní o dára ẹ bá ti kó o ní mo gbà ní wọn bá torí ẹsìn ìwọ fi ní mo gbà jẹ ìwọ gbà o ti wọ fún wọn wàhálà wà. tó bá ń yàn tó bá sálámà sí i tó bá tẹ tó bá kúnlẹ̀ sábà tó o pé pé alákọ̀wé ló fi dé sí o tẹ̀lé láti fi èmi kò ní kó bẹ́ẹ̀ o tẹ̀lé láti fi èmi a ah, ẹ̀rọ fún wọn yíyá gbà ọ lọ́wọ́ kò sí problem bá mi kúnlẹ̀ alákọ̀wé àwọn báyìí pé a tó o dé mo kúnlẹ̀ ẹ̀ ẹ̀ mo ní kó o sì ń lára mẹ́rin àgbàgbọ́ ẹ dàgbò iṣẹ́ kankan làjọ ṣe ẹ iṣẹ́ kankan làjọ ṣe ìwà kankan làjọ wù kí wọn lóun ti ẹsẹ̀ fún àyàtọ̀ ìdí ẹ fún àyàtọ̀ tẹ̀lé ayé nìkan ní ìdí máa dé láti amẹ́ríkà àwọn ayé ti dá ọ̀rọ̀ ní ìdá ọ̀rọ̀ ní ah, ọ̀rọ̀ ti ṣe ìdá yìí tó ti ti bá bá àwọn alákọ̀wé ìwé akọ̀wé wọn lágbọ̀dọ̀ ṣe wọ́n gbà fún bẹ́ẹ̀ kò sí wàhálà bó ṣe fẹ́ ẹnu ó ṣe pé kí ni ó ṣe bá alákọ̀wé àwọn mẹ́rin kan wá yá ah, sódò bá wọn fi dá òdì <laughs> sódò bá wọn fi dá wàhálà dé nù nígbà tí lẹ́yìn kan nínú tó ní a ah, láéláé kò sí ní jẹ́ ìdáwà tó ń gbà ìpè ìdóòtì gbé èdè lórí pé òun lù sí yá ọ̀dọ̀ wa lùdì owó òun rí yá ọmọ èdè bá mi owó òwò lọ́nà pé à àti ìdáwà dá òun sì yá àwọn kótó wa jòkó ẹ̀ nínú mi bàjẹ́ lọ́sọ̀rọ̀ kẹ́hìn tó ti kọ̀ ní ẹ̀mọ̀ ẹ̀sìn ní àgbàdo ìdè fún. àwọn tí wọ́n á sọ pé ẹ̀sìn ni káàkiri àwọn yóò rò sí fẹ́ sí wàhálà déèlì wàhálà déèlì. sòwòrò àwọn akẹ́kọ̀ọ́ ti di báyìí láti bí kó ṣe ìdẹ̀kùn fún wa bí mo ti lọ sí kó ṣe ìdẹ̀kùn fún wa kí gbogbo nǹkan ṣe ìbẹ̀. ọ̀rọ̀ ìmúra náà la sọ kó ṣe ìdẹ̀kùn fún wa bẹ́ẹ̀ tó lórí ọjọ́ tó ti lọ lórí ọjọ́ lọ́wọ́ àìsọ̀lá àwọn kàmínà bá ti kó ma ìdẹ̀kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà fún wa náà bá a ti ṣèyàwó ìdẹ̀kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún alẹ́ bóòlù bá kú ìdẹ̀kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún alẹ́ gbogbo nǹkan tó bá wáyé tí máa ń fa ìlera tí máa ń fa ìlera gbogbo fún wa látàrí wa tó bá sọ yìí àwọn la àwọn la ti fi àwọn la yíwó ma kò sí lára ẹ̀ bí ẹ bá ti lẹ́jọ́ kan máa ka kí o sí lára rẹ̀ ẹ̀yin náà ti di ẹ wà wọn ṣe o tó wá ní ẹ ṣé kò tó ìtọ́jú kó lẹ́sẹ̀ mẹ́rin lẹ́sẹ̀ méjì kó lẹ́sà káwọn bá wọ́n ti di ojú tó lẹ̀ mà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ tó ṣe yí. Bòtí wá lẹ̀ kan ní ìsìn kò lè wà ìṣẹ̀ kò lè tẹ́ bí ìdè bòtí wá fún àìkú tẹ́lẹ̀ fún bòtí tẹ́lẹ̀ fún àìkú. Láìláì ìlú nígbà kan ẹ máa rí àtọ̀ ilé àkúrẹ́ àtúntà wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ilẹ̀ sí lọ́ọ̀bà Nìkọ́lá. Ọlọ́ọ̀bà Nìkọ́lá ti ti ẹ̀sìn Yúrọ̀pù wa ó sì ti ti ẹ̀ pa. Aláǹdọ̀ pé àdínú ìlà dínà yóò. Dájọ́ díẹ̀ nínú àwọn díẹ̀ nínú àwọn àtòjú ọlọ́dún ti láàmú sẹ́ni tó fi jẹ́ ìrọ̀rùn fún wa ẹ̀ ọ̀nà ìta fún wa yìí ojú ọ̀dọ́ ọlọ́wà ni ọlá bá ní bẹ́ẹ̀ làwùjọ mi àtúmọ̀ àtàlàyé nínú àwọn ọ̀nà míì tí ìsìlámù sẹ́ni tó fi mú ìrọ̀rùn wá fún wa. táwa wá sọ àwọn ọ̀rọ̀ tán ó yẹ ká fi gbọ́ ìdàkejì ẹ̀yẹ àmọ́ àǹfààní ẹni tí òní fẹ́ gbọ́ ilẹ̀ àwọn àtúmọ̀ wá sọ àwọn ibi tá a bá tó fi àwọn pàkejì àdéhùn yẹn àmọ́ àtọ kí ni ìníyàtà wa kó bára wa látara tó ní látara tó ní ìrọ̀lẹ́ ní wọn bọ̀ nígbà tá a gbà kí ni yàtọ̀ kóbá wa nígbà tá a mú ìgbàlẹ̀ kókó wa ẹ̀ àtàṣàjò àtàlẹ́tọ̀ ẹ̀ní ẹ̀rí ìmọ̀ nparí lórí àwọn àdókò náà ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ni wọ́n ń jó ní ìlú ẹ̀ bí wọ́n bọ̀ rẹ̀ ní ìmọ̀ gàdù ẹ̀ máa mọ àdìsá tàbí àdìsá táwọn lò fún àdìsá tó bá rí ọba ní alẹ́ alákàlẹ̀ mọ̀tà náà ti ẹ̀rù àwọn tó máa mú kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ alẹ́ ní wọ́n fún àmì alìsàtìrún tòbí alìsàn alìsàtìrún lọ́dọ̀ rẹ̀ nínú gbàgbà ẹni wá sí ẹ̀rọ báyìí ó mú kàkàtà kan ó yẹ kó fáwọn báyìí kó máa jáde tiẹ̀ ẹjọ́ kòtò wá ti fẹ́lá ó jẹ́ ó mú kàkàtà kan ẹbí àwọn ẹ̀rọ ti lójú bá ó mú kàkàtà kan ó sí àwọn ẹ̀rẹ́ fún oṣù bùnátà gbogbo ayé kọ́ ìyàwó ẹ̀ òun ni òun ní òun mú kàkàtà lọ́dọ̀ rẹ̀ tó àwọn akọ̀tún máa ta ló mú kàkàtà ẹ̀ ta ló mú kàkàtà nínú ẹ̀sìn tàlẹ́ tó ń fún nǹkan bó jẹ kí ká mú un ní mẹ́sì nígbà tí a bá bá àlàyé lọ abẹ́ náà wà lọ́la àbáta sọ ìtọ́nà wà lọ́la lórí owó ìtẹ̀sí sọ olùkọ́ àtàkọ́ ọmọ tó sábà nípa olùkọ́ àtàkọ́ òdodo lóru olùkọ́ àti tẹ̀lé ìyá ọmọ bàjẹ́ nígbà yẹ olùkọ́ àti tẹ̀lé náà wọ̀ lórí àgbà ẹ̀kọ́ àtàkọ́ sọ̀rọ̀ àwọn ọmọdé náà wọ́n wà lọ́la àwọn ìwé tó ti wá kí ẹ̀rẹ̀ ṣe àwọn ìyá pé àwọn fẹ́ sí èyí ìṣọ́ wọn tó mẹ́ ẹ̀kọ́ wá èyí pé wá bẹ́ẹ̀ wá ọkàn dáná ẹwà jẹun yẹn kẹfì tó ní kẹfì tó ló pé mo sí lé èyí wọ́n yẹn pàpà wá fún mi kan kẹfì tó yẹ fún ọlá fún mi. sọ́kọ́ lè ní kó bóyá ẹ̀ẹ̀dẹ̀kẹ́ ti bá bá mi fámìlì ìṣòro ẹ̀kọ́ wá dé wọ́n ti wá wọn bá àárẹ̀ ìwà ìwà àdúrà àtàwọn ní sàlàyé àbá ìlera lọ́wọ́ bọ̀ nígbà tí àbíyá ta tẹ̀lé yọ̀ kan lọ́dà tó ní ìròyìn bọ́ láàrin tó pé everybody sọ wà lọ́dà lọ́dà tó wà bẹ́ẹ̀ wọ́n ti àáfà lọ́dà lọ́wọ́ òun náà lọ́ ta àmọ́ ara rẹ̀ wọ́n bá àwọn ìjọba ìjọba ìjọba òwú ẹni bẹ́ẹ̀ náà ṣé yóò ní ẹsẹ̀ pé ó mọ́ òkú jíjẹ́ àbí ìkàtà bẹ́ẹ̀ ní àbí ìmínú ọlá tó ní ọ̀gá ìjọba bẹ́ẹ̀ yàrá kọ̀kọ́ wọn náà ní pé ìfẹ́ gbàgbé rẹ̀ ẹ̀ ẹ̀ kí ni aláwọ̀ kọ́ ẹ̀ ló kọ́lé tàbí aláwọ̀ kọ́ ní ẹni bá kọ́lé kó wa kọ́lé lẹ́yìn tó dùn pé ṣé ìbàláyé wà fún irú ẹni bẹ́ẹ̀ láti gba àwọn ọmọ ajẹ́ ọ̀ nínú ilé yìí ẹgbẹ́ ló ṣàdúrà wọn. ṣe ìyàtọ̀ wà láàrin pé abẹ́ ṣàdúrà ìdílé ẹ̀ àbí ìyàtọ̀ ìdílé ní ìdákòókò yìí àwọn èèyàn wá dáná àwọn èèyàn wá wọ́pà ń jẹ wọ́pà ló ti ń lọ wọ́pà ń jẹun pé èèyàn nìkan dùn láti gbọ́ fọlọ́ ọba àdìgbọ́lá nǹkan tó lọ́sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ìjọba láti lè yìí. ìnáwó wọn sọ nípa ilé òun àti pé kéde tó sọ ní ilé yẹn mú ìbàdàn kan wá níbẹ̀. kéde tó àwọn afọ ìwà ìjòkó ẹwà sàn kaba yìí tí wàá nípa tó lè dín ní kátó lè máa gbélé àbá ìwà ìjọba yìí ẹwà sàn wọn sàdó àtà ọyà ẹgbẹ́ náà ẹwà sàn rárá o. tó bá jẹ́ pé nígbà tó kó délé àwọn ẹ̀wá wọ́n wá wá sí ọkọ̀ wá dá nínú wọn jẹun ní sábà tó tó kéré yìí ìdáná bá tó ká tó léwu ní ọ̀rẹ́ yìí ìdìbò àwọn tó kéré yìí ga nípìnlẹ̀ ẹgbẹ́ ẹ̀sìn ló jẹ́ fún nípìnlẹ̀ ẹ̀ ọkọ̀ tó kéré ní báwọn ènìyàn ló jẹ́ ọkọ̀ báwọn ènìyàn ló jẹ́ ọkọ̀ báwọn kọ́ bá jẹ́ ọ̀dọ́ wa jẹun ọjà abẹ́ sá kpala fún abẹ́ dájọ́lẹ́ àbá ọ̀làjú àkọ́ ẹ̀ jẹun jẹ́ máa lọ yìí sẹ̀kọ́ àbí ní wọn ti ìta tó kò lọ́sọ̀ wá ṣe wọn wọn abẹ́ lu ọgbẹ́ láti fi láti dá ẹ̀ lọ yọ láti wá ẹ̀ ẹ̀ láti máa ń gbé rọ́ọ̀bù yìí nù ẹ̀yin náà sọ̀rọ̀ pé ah, àbá ẹ̀ fún ẹ̀jẹ̀ abọ́tà àwọn náà àwọn abọ́ kọ́tẹ́ yìí ló ti wọn tó bí káwá la fún ilé àwọn àfọ àti kẹ́bẹ̀ náà bá bẹ́ẹ̀ bá ìjọba àdúrà kó ma ẹ̀yàn bẹ́ẹ̀ bá kó ma bá àdúrà kíkẹ́ àyè. àwọn yẹn bá tíyẹ̀ bá pẹ̀ ẹ̀rọ kó ma ẹ̀sán tíyẹ̀ bá dá tíyẹ̀ bá pẹ̀ wá jẹ ìṣẹ́ ọ̀tọ̀ tó tẹ̀lé mi náà. àmọ́ pé àwọn afọ àfẹnú wa sàdúrà ní wàá gbọ́ ọmọ jáde wá tuntun ìlú mọ̀tẹ́lá tó tó kíkẹ́ àyè bẹ́ẹ̀ àlẹ́ òru jẹ ohun ìkóma ẹwà ìlànà yà jòkó wájú yìí náà yà á lọ́sí ilé wọn ṣe kó ma lẹ́sẹ̀ ni wọ́n ṣe kó ma àwọn máa ń fi àbá àti ẹ̀jẹ̀ wọn máa ń àwòkún abẹ́ di orí mọ́nà àwo àbí tó kọ́ mọ́ wá há ó kọ́ ọmọ yẹn wọ́n ti wọ́n há ẹ̀ tí ọtọ́ bá ti fi ìgbà rẹ oṣù bá ó lè lè já wọn láyà kó o ti lè ká máa tó lọ tí ọtọ́ bá ti fi báyìí á àbá àti ní gbogbo pé inú àdán ìyàwó yìí bímọ ẹ bẹ́ẹ̀ ni ó bímọ ṣẹ̀fọ́ àmì wọn sọ pé ẹ bàbá ọmọ tuntun àwọn ọmọ tuntun kọ́ ẹ̀hẹ́ Abdullahi ló kọ́ rẹ̀ láyà ló kọ́kọ́ jábà kó kọ́ tó kọjú àná ẹ̀ kọ́kọ́ gbàgbé lẹ́yìn náà kò há ó ti rí omi àti dábàá wọn tó bá ti jẹ́ lẹ́yìn máa ń sìn wọ tó ẹ ń pe wọn àwọn àyè pé òun náà fẹ́ jẹun àwọn ẹni ẹ wá wá jẹun àwọn fẹ́ jẹun kò sí fẹ́ẹ́ kan gbóló ẹni náà ẹni bá mi ẹ ń pe èyí ẹ̀ náà lẹ́yìn náà àbá wọn mi wá ìbọ̀tẹ̀ bá ń sẹ́yìn ọ̀gbẹ́ bá ń sẹ́yìn lé ìta ní káwá ju pé jẹun bá lọlé tó tó ṣe rí bí ọ̀rọ̀ kó lé náà náà lẹ́yìn ẹ wá sí ẹlẹ́kẹ̀kẹ́ béèrè o ìgbẹ́ bóyá ẹni ṣàdó àkànlé wọn wọ́n á sọ̀rọ̀ àyàn wọn dàgbé àwọn lọ́wọ́ ẹ̀ wọ́n náà ti wọ́n èsì èmi ò pé ẹgbẹ́ yẹn lè ha tí ó fẹ́ ha yẹn ẹ̀ nígbà tí wọ́n halẹ̀ kùmọ̀ yẹn ẹ̀ ti bá wọn nígbà tí wọ́n halẹ̀ kùmọ̀ yẹn tẹ́lí àwọn kan bẹ́ẹ̀ lé ẹ̀sìn ẹ̀ fà wọn rà àwọn kan bẹ́ẹ̀ lé ẹ̀sìn ó jẹ́ pé àwọn gbọ́ fúnra wa kápá nílò àwọn tó bá lágbo yẹ ti kà ó ti yé wọn àwọn kan là máa ń sọ nǹkan ní kóbẹ́ẹ̀ fúnra wa nǹkan tá a mọ̀ pé kí ẹ̀sìn pẹ̀lú yẹn pẹ̀lú àkàdájú kò yẹ kí nǹkan kan lè lójà sí ìdílé kí láti láti bọ́ sí nǹkan o àbí táwọn àpò ìdílé ìdá nínú ẹ̀sìn kò yẹ kí nǹkan kan lè kọ́ bọ́ láti má pè é já ìgbà ìdá mẹ́sì ẹ̀ tó ti èèyàn gbọ́dọ̀ máa pè é wí yàn kó láyà fún ọba àdìgbàlá ọba àdìgbàlá àtàkùn ọ̀hún wà ṣàwù ẹ má pààyà ẹ má pààyà àwọn èèyàn èmi ọlọ́ọ̀ba àdìgbàlá ni ẹ má pààyà ní ìjọba bẹ̀rẹ̀ wọ́n yà wọ́n fún ìsàlẹ̀ ìdúró ẹ̀sìn tí ẹ̀ǹdé máa máa kò sí nínú súnà àti sọ̀lá àti sọ̀lá ẹ̀ onídìí àdọ́gba ní àdìrọ̀ rẹ̀ ẹni bá mi èyí ti bẹ́ẹ̀ ní alọ́wọ́ fi hàn pé ẹ ìyá ká máa gbẹ́sẹ̀ nìkan ìyẹ̀wò lọ́wọ́ tó kàdé ìfowópamọ́ gbogbo àwọn tí gbogbo ìdílé wò lọ́wọ́ fún wọn jẹ́ wọn mọ̀ fáwọn gbogbo lé kí wàá di problem àwọn tí gbogbo lé wọn mọ̀ wọn jẹ́ ká mọ̀ fáwọn gbogbo lé wọn lẹ́kùn lé wọn. kí wàá di wọ́tọ́ wa gbé òtẹ́ẹ̀tì òtẹ́ sùn àti ìwádìí kan náà ń gbé sẹ́gun kò dá ọ̀nà lórí dáadáa béèrè àlàyé nípa rẹ̀ yá abáyé náà ló bá bíbí ìjẹ́ bí yá kí wọ́n sàlàyé fún ọkọ wa kí yà lọ́nà rẹ̀. àwọn ìlú ìgbà àfọ̀fẹ́sánà sí ibẹ̀ nínú fámìlì náà ẹ̀dí bá mi tó jẹ́ pé lákòókò ní ìyẹn ní medical doctor nínú fámìlì medical doctor ṣe fún àti medical doctor níbi wọ́n sì máa ń tako bí a àdóògùn àmàgbà àdóògùn níkàwọn ṣàkóso máa ń tako wọ́n ní máa ń tọ nígbà tí bàbá yẹn wá pè ní gbogbo ẹyẹ gbogbo ẹyẹ ọmọ ọyà àgbo yìí wọ́n tẹ̀ máa fi dé ní àgbo ilẹ̀ tuntun ní ìṣẹ̀lá ti mú lọ́dún kọ́lá yìí wọ́n tẹ̀ fi dé àlẹ́ àwọn ẹ̀ma mú mẹ́tàlì kò wọ́n owó kọ́kọ́ ti sọ ìgbà tí a mú kò dáa o à ah, pé kò dáa o tó wá ti sọ ìdí wọn ẹ̀dí bá báwọn yóò kó bá ti kó àyìnlá àgbà yìí nígbà àyìnlá àgbà yìí lọ sí àwọn ìtàgbà lọ ní àdàlẹ́ yìí tí o bá kọ́kọ́ ṣe lẹ́yìn fún o tẹ̀ ní kọ́kọ́ fi lọ pé bí o bá ṣe àwọn ṣe ti wa ìjókòó nù kò ní alẹ́ ẹ̀ lọ́gbọ́ ya ẹjọ́ máa ṣe o ti bá ta ọ̀gá ọ̀gá àlẹ́ àlẹ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك